ìlàrò la wà yìí o gbogbo ẹ̀yin tẹ́ lálẹ́ dé làrò ìlàrò la wà yìí o ṣe rí nǹkan tó wà lẹ̀ ìlàrò la wà yìí o kẹjọ tó máa yé yìí kò ṣeré o ó pọ̀n lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ẹni tó bá fẹ́ bẹ́ kó bẹ́ o ìlàrò la wà yìí o ìtọ́lá lè wọ̀ la wà yìí o àwọn ọmọ Yorùbá rèé o ibi tó sọ pé a lè wọ̀ la yìí o àwa rẹ̀ nílùú Ìlárò ìlú Ìlárò láwa yìí o gbogbo àwọn ọmọ Yorùbá láwa ń lù Ìlárò yìí o ṣé ẹ rí nǹkan tó wà ńlẹ̀ ṣé ẹ rí nǹkan tó wà ńlẹ̀ ẹ rí pé kò ṣeré ẹ rí nǹkan tó wà ńlẹ̀ ẹ rí nǹkan tó wà ńlẹ̀ ẹ rí nǹkan tó wà ńlẹ̀ àwọn ọmọ Yorùbá ni o àwọn òṣè politics o àwọn ọmọ Yorùbá ni o orílẹ̀-èdè Nàìjíríà ni o orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn ọmọ Yorùbá ni o. ẹ ti rí gbogbo ibi tọ́nà lè dére o gbogbo ibi tọ́nà lè dére o ibẹ̀ la wà yí o ìlànà tọ́nà lè wọ̀re o àti wọbẹ̀ o àwọn Oòduà ni o àwọn ọmọ Oòduà o àwọn ọmọ ilẹ̀ Oòduà ni o.